ìjàmbá onáyà ayé ẹ̀ẹ́dẹ̀ta tó súrọ́tò fàtìkà tọ́lọ́ọ̀bà àdìgbẹ́ lọ sí pé máa ìdíyàwó mi di ọlọ́ọ̀ni àṣeyọ aláṣẹ ọba níjọ ẹ̀sán. ẹ̀sán bó ti ẹ̀sìn ẹ̀jẹ̀ pé o tún ní ìtumọ̀ míì káàmù ọlọ́ka ṣe ń ṣàlá. ẹlẹ́ẹ̀kanu àwọn síbi bíbúrọ̀ àti mọ́lẹ̀ mọ́lẹ̀ àwọn àlòkù ìtumọ̀ tá a tún sọ́ra fàájà yìí pé àtàsọ́rọ̀ lófin lọ́rọ̀ àyíká àbẹ̀ àlùmọ́tòlá kéèyàn fún ìkòsè tọ́lá. ìní ọba ìní àṣẹ lórí nǹkan a sì máa túmọ̀ sí níbi nǹkan. níjọ́ ẹ̀sán. àníyọ́mù ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé yọ́mù tó tún ti jẹ́ pé síngúlà ni gbọ́dọ̀ ẹ̀yọ́ kan ni ọwọ́ àwọn ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ ìjẹ́ gbà lérò pẹ̀lú ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́. nígbà tí ó yẹ méjì ká lọ wòye. suratul ayah àyà tó fifty nine ńgbà tó lọ́ọ́ bá lè sọ̀rọ̀. ìkẹ́kọ̀ọ́ wa ni tó wà ní sọ́ọ̀tù bá kọ́ àyè. Aya two fifty nine tọ́lọ̀ bá ti àkàwé fún àwọn tí wọ́n bá ọlọ́run bá gbọ́ àwọn ará mọ́kà. Apákan ní àdébí ìsìkéyìí ni tọ́lọ̀ bá sọ pé àwùjọ ilẹ̀ ní قرية وهي خاوية على عروشها قال أنا يحيي هذه الله بعد موتها فأماته الله مئة عام ثم بعد قال كم لبثت قال لبثت يوما أو بعد يوم قال بل لبثت مئة عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير الله ní كافر مكة mọ́kà abẹ́ǹtẹ̀ ẹjọ́ wọn tẹ̀ nígbàgbọ́ ẹwòyesi awokẹlẹ ìmọ̀rọ̀ àlẹ́ akọ̀rẹ́ àti ẹnkólókọ̀dá ní abúlé tó kan wàyí àwí àtúnyà àdá òṣì ha gbogbo tọ́ka bẹ̀rẹ̀ fún lọ́lẹ̀ àti ilé ni o àti ibi ni o àti dábàá ni o kò sí ìlà gbogbo ẹ̀kẹ́jú lọ́lẹ̀. tọ́lá ànáyé yìí ábí ilẹ̀ àrùn bá dà ó ti ha. ń gbòòrò tọkọ̀ ìmọ̀ rẹ̀ ọ̀rọ̀ àwọn èèyàn orí orí sírísí kó lọ́nà sí ayé gbogbo ilé ìbáyìí lórí lọ́lọ́ kó lọ́nà sí fi eré fàmà kàwé àwòrán àtàrà mi ọlọ́wọ́ àdúgbò náà kú ìgbúbádébá ọgọ́rùn-ún ọdún lólo lórí kojú kú tó ń bá bàtà tó ń bá bàtà ọlọ́ba tó lè dé ọ̀sọ̀dá láyé padà kọ́ọ́lá kámúdà bí ń tà ọlọ́ni ká àmàlà ẹ̀kọ́ bí èrè pé ìjọ mélòó ló ti lò ń bí tọ́ wà ẹ̀ kọ́ọ́lá tàbí tó yá ọmọ àgbà yọ ó ní ọjọ́ kan ló lò ó káàkiri pé ní òkú kójọ́ kan ẹ̀ tán ẹ̀mí ìbàdí yẹn sùn lọ nírọ̀lẹ́ tó wá jí sírọ̀ rẹ̀ àwọn tí sùn bí wákàtí kan náà lọ ó ìdè ọjọ́ pé ìlú sun orí ọjọ́ pàtó ìtí di di di dídí ọ̀dà ọlọ́dún tó gbẹ ìtọ́jú rẹ̀ padà. àbófún lọ́dẹ ẹ̀ ló jíra àwọn ọjọ́ kejì ṣùgbọ́n àárọ̀ ó sùn ẹ̀ ló jíra àárọ̀ ṣùgbọ́n àárọ̀ ta ló ń ọjọ́ mẹ́ta ti lọ tó tó tó tó ta jí lọ́pẹ̀lẹ́ ẹnu àná ọlọ́pàá fún ọgọ́rùn ọdún ó pẹ̀lú ẹ̀fọ́gọ́rùn ọdún ó tó wá yí padà wọ́n á fi léèrè pé jọ́mìnì lọ́wọ́ ti lò bí onílàbí ju ìyàwó wọn àwọn àtẹ̀yàn ọlọ́jọ́ kan ní àdúgbò ẹ̀yẹ bá wọ̀ ní ọ̀pọ̀jọ́ náà kọ́ọ̀lá báyìí ìtàmì àtàámi ọlọ́run tó ti lò náà ní ọgọ́rùn ọdún fáńdórí ilà àtàámi kọ́ ọ̀ṣọ́ ọ̀rọ̀ wíkà ní ẹ̀tọ́ sọ́nà ọlọ́wọ́ á fi ṣe rẹ̀ náà. àdìsí rẹ̀ ó fi hàn án ọlọ́wọ́ afẹ́ fún lẹ́nu ọlọ́run ní gbogbo oúnjẹ rẹ tó gbé lọ́wọ́ ọjọ́ kìíní àná àti nǹkan mímu rẹ ṣe kò yí padà ọjọ́ tó wí lòdọ́ pé òtí lòdọ́ lọ́dọ̀ àbábọ̀ ọjọ́ wọn kò rí ìlà ìmọ̀láríkà wàlí náà jẹ́ àdàkà yàtà lè nà ṣùgbọ́n kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ abẹ́jọpọ̀ jẹ́ àbífáwọn èèyàn míì náà ní tí wọ́n gbọ́lọ́gbọ́ wá ń torí ilẹ̀ rẹ̀ lọ́n wo egun rẹ̀ egun ti kẹ́ fún ó ti jẹ́ ràmọ́lẹ̀ á ó ti ó ti ó ti ó ti takora wọn. ó ti takora wọn alẹ́ yìí àkàràjà nínú ìṣàjáde akọ́tọ̀ yìí náà wọ́n yìí. فإذا أنتم منه توقدون الله igi tó tutù ọlọ́run sì tún yọ jáde ńlẹ̀ bí ẹ̀rọ agbé igi tútù wà lóko tó bá ti gbọ́ná yóò ṣe wà lábọ́kọ̀ èéfín ní kùlà èéfín ní kùlà ń gbọ́ ọlọ́run bá sì pín omi lòókù iná sì tún máa ń dùn láàrín àwọn àwọn àwọn àbí ibi ìjọ ní ìwà wáyé. ọlọ́ọ̀bà àdéjọ́lá ọba tó ṣe pé ntọ́ba ṣe ntọ́gbùgbù ni ntẹ ọ̀dọ́ ọ̀bá làákà ìmú lọ́dọ̀ yín ọlọ́run lè ṣe ntẹ ti bá sábà ọlọ́run lè ṣe ní àtòjẹ. ọlọ́run ní gbogbo ẹ̀rẹ́ wo kan mú mu rẹ sórí kò yí padà wá lórí ilà ìgbàlódé wá wo kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ tó bá ti pẹ́ látàkùn ló débi tó tọ́ gbóòlì ewu rẹ ó ṣe kẹ́ fún tí ó ti di bí ẹfun yóò ti di tọ́ wálé nàìjíríà alága àyàkà lè nà afẹ́sọ́ bí wọn àmì fáwọn èèyàn ní wá lórí ilà máa wo egun kẹ́tẹ́kẹ́tẹ́ náà kẹ́ ifá ṣìṣú àá báwọn ọlọ́sìn gbé dìde ọlọ́run tó wá fún nípa yàtọ̀ sí òun tọ́lọ́run gbé dìde tó fún lẹ́yìn lẹ́yìn tó fọ́gọ́rùn ọdún ọlọ́run tó wá ní kọ́ ọmọ ọwọ́ bá sì di kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀. èèkó wá ń dìde tó wá ń sọkọ̀ mọ́ra wọn fún mọ́nà tó alákàmá. lẹ́yìn ìgbà náà ọlọ́run bá tó wá sọ pé akó wá da ẹran gò lára bọ́lá ti ṣe é ṣe ọbẹ̀ lẹ́yìn náà nìyẹn ẹ̀jẹ̀ rí gidi gbọ́ látara bisikì gbò lẹ́nu ọ̀sẹ̀ sọ àwọn sọ ní màá sọ ní màá sọ láàrin oṣù mẹ́sàn-án ọmọbẹ ọmọdé yìí ti rẹ̀ èyí náà já dédé àbágbára wọn ní bẹ́láyé gbẹ́tọ̀ ní wọn ní bẹ́láyé ká ẹ̀ ti ṣe tọ́fà ọ̀gẹ́ ọmọ láti ìlú àti mọ láti mọ ọmọ sáyẹ́ǹsì tó yìí. abẹ́ ìmọ̀ pọ́sẹ́sì oríṣiríṣi tá a ṣe ṣe ṣe àti wàhálà tá a ṣe ṣe ṣe tá a tó ṣe transformation ẹni sí pé àtọ̀ lómi pẹ̀lú ẹ̀jẹ̀ obìnrin ọwọ́ àjò odidi ọmọ tí ń ké wẹ́ẹ́ wẹ́ẹ́ wẹ́ẹ́ láàrin oṣù mẹ́sàn-án tí ìlú òótọ́ kàlórí àjíǹde kọ́nà kàlà lórí ẹ̀. fàlàmà tàbáyìí àgbà gbọ́ wá mà sí gédégbé kọ́ọ́dà ọ̀sọ́bà ìgbé àlámù àlùnàmù àhà àlàkùnrin ìṣẹ̀lẹ̀ ìmúhùn قدير الذي البعث منه mọ ọba ìpè ọlá ọba ìpè ọlá ó ní ìkápá lórí gbogbo nǹkan pátá tó ṣe ń àjíǹde bẹnu nǹkan ọ̀rọ̀ tọ́lọ̀ wa ti parí ẹ̀ ọwọ́ á tún fẹ̀ ju ọ̀rọ̀ àjíǹde nìkan lọ. kọ́lá àlámù àlámù àlámù iléeṣẹ́ ìmùkọ́bí ìṣesí kùránì yẹn yẹn ni wọ́n pè ń tẹ̀lé yìí nínú ìmọ̀ bàlágà níta fi parí ọ̀rọ̀ tọ́jà pé òun gan bí òwe ni yóò tó wá fẹ̀ ju ntàbà ń bọ̀ ó tún lè gbọ́ ọmọ lu ọjọ́ mẹ́yẹ olùfún ọgọ́rùn ọdún síbẹ̀ ní máa ń di ọmọ ìdí ní máa ń di ọmọ ìdí ní ọjọ́ ọgọ́rùn ọdún. bẹ́ẹ̀ ni a sì ní ọlọ́run lo ọ̀dà ọjọ́ gbà mí tó ṣe pé ìtọ́gbà yóò pẹ̀lú ẹ̀ náà. ثلاثمائة سنة وتسع سنوات ọgọ́rùn ọdún mẹ́ta ọgọ́rùn ọdún lábẹ́ àkọ́kọ́ yọ ọ ọgọ́rùn ọdún mẹ́ta ọdún mẹ́sàn ọlọ́run yọ wọn kún ọ̀rọ̀ àná. nígbà tó lọ sọ̀rọ̀ pa àwọn àṣàbò ìkáàbì nínú sọ̀rọ̀ àfíríkà àyà kọkànlá wálẹ̀ ọlọ́run ní fàtọ̀ rábìnrin àlà àdáni ní fẹ́rẹ́ káfíìsì ní ní àdàdà àdéhùn ọgbọ́n kankan náà àwọn àti áfíríkà wọ́n jáde lórí ẹ̀sìn náà ìnira fún wọn kù tiẹ̀ wà wọ́n sì bẹ̀rẹ̀ sí tọ́lọ́ wọn jáde kó bẹ́ẹ̀. wọ́n wá débi kan ibi òkè ní ihò wà bẹ́ẹ̀ ìní ẹ̀kọ́ ní káhà ihò ti ń bẹ ní orí òkè. ńgbà wọn bọ́ áfíríkà wọ́n sì ní bẹ́ẹ̀ ni wọ́n ṣe lọ́ọ̀dù ọlọ́ọ̀ni fatọ́rọ́ bí náà àlá الكهف sini عددا àyè wọn gbọ́ nǹkan mọ́ wọ́n gbọ́dọ̀ fi ní kábìnì tó o kùtùkùtù nù ọ́ torí àdáhùn létí dọ́rọ̀ àbálẹ́ ní ìlú nǹkan gbọ́ bá ní olú létí fàtàràmínà àlá àdá nìyẹn fèrè káfí sí nìyẹn náà àdàdà nígbà tí o bá sì gbọ́ náà lọ́la máa gbé yẹn sùn lọ bá gbé pé kí ọ̀gbọ́n ṣùgbọ́n kìí sí pé etí mòtò lè gbọ́ torí pé bẹ́ẹ̀ bá fẹ́ ju náà bí pípé pèpèpèpè náà ó lè jí ó mú ẹ̀mí lọ òmèkí lọ tòmúlọ láàmú lọ tán nígbà bá pè é pè é pè lè jẹ́ pé láì fọ́ kankan yọ bá wà ju pé ah, ah, ah, kílẹ̀ <laughs> mo sọ ní ẹ̀ ẹ̀ là ẹ̀ ẹ̀ lọ ẹ̀ mọ̀ tí lọ́mọ ẹ̀dẹ́ yẹn mọ̀ sí wádìí wádìí wádìí rẹ̀ tí gbogbo wa ìtàn lórí ìgbẹ́ bá ṣe bá ṣe pọ̀ tó yá àlè tí wádìí ẹ̀gbọ́n tọ́lọ̀ náà. àgbéyìí ojúmọ́ ẹ̀ ọlọ́run tó kà fún bẹ́ẹ̀ ó sì tọ́ bẹ́ẹ̀ ọlọ́ni fàtọ̀ rábínà àlà àgbà nìyí ń fẹ́lẹ́ káfí sí ní ìnáwó dáadáa ọdún gbọ́ọ́rọ́ láàbí wọn gbọ́n kankan. ثم بعثناهم أطوال رجلين بنا لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا kálí fi hàn wọn kálí mọ ewu ló ń ṣe òǹkà dáadáa nínú gbogbo wọn tọmọ etí ẹ lò àwọn afòsí nọ́mbà ẹ àyà nineteen ọlọ́ni wọ́n kàdá ní kàbà àdínà wọn bí àtàsà àlùbẹ́yìn náà wọn. قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعد يوم الله أكبر الله أكبر الله ما سيدوا الدنيا وما بير لا ولا ìkẹta tí wọ́n sọ̀rọ̀ ní wọn ó ní kámúlà bíi tòun ẹni sùúrù náà ọjọ́ mélòó lẹ ti lò mí iná láti lò mí iná. àwọn ọmọ adá gbé làbí ní ẹyẹ ọmọ náà ọmọ adá ẹ̀yọ́ mi ọjọ́ kan àbámọ̀ ọjọ́ náà la lò bí àwọn àbàbà wọ́n sì ti lo three hundred and eight years ẹ̀wẹ̀ mọ́. ọmọ ẹ̀dẹ́ ènìyàn fi ẹ́ pọ̀ tọ́ba mọ́tọ́lọ́ tí ọba mọ́tọ́lọ́ yóò lò kó tó nǹkan kò sí tó nǹkan èsù ní nǹkan yẹn nígbà bá wá yí ọmọ tó yí ara ojú ẹ̀ wà dáa. lẹ́yìn bá náà lápò lọ sí twenty five bẹ́ẹ̀ náà ọlọ́run wà lábì tó kò fi ká fi ní tàlàtà mi àti ìsìn ní náà wá sí dá ìlú ti sá dàpọ̀ ẹ̀jẹ̀ lónìí ẹ̀ ọlọ́run fi wà níbi ká fún wọn ìwò ìyẹn tàlàtà mi àti ìsìn three hundred years wá sí dá ìlú ti sá ó lé mẹ́sàn-án kò lè dá aláwọ̀ mi náà lábí dúró sọ fún ọgbẹ́ ọlọ́mọ yẹn gbẹ́kẹ́ á lò bẹ́ẹ̀ láwọn ọgbẹ́ kò sàmà wá ti wà láàbì ntọ́pá máa ń sọ́nà ọlọ́mọ ntọ́pá máa ń lẹ̀ ọlọ́mọ akusiri bi ìwà asùnìyẹ inú inú inú sígà àjú yẹn méjèèjì tẹ̀lé méjì lọ́wọ́ ìtọ́jẹ́ kìyàsí ní tẹ̀sí kìyàsí lè láyìí dákú fúlàn àjú náà ni ṣùgbọ́n má má àfààní àwọn afáyé nìyí kò sí ìgbà méjì tí gbẹ fún káàdùn ilẹ̀ tó jẹ́ kìí àṣẹ. ọlọ́wọ́ ṣe pé àwùsílì bìí ọlọ́run nínú gbogbo nǹkan pọ̀ àṣìmí ọlọ́run sì gbọ́ gbogbo nǹkan pọ̀ máa dà mí dúró lè ìwádìí ìdí wàlá àrùṣe kò fi lè yí àdá. ọlọ́run bá yẹ kí ọlá kò sí ẹnìkan tọ́jú àyè fún ọlọ́run tí ó wáyé pé ní fún ọlọ́run lórí tí ń ṣe àbí tí ó jẹ́ ẹgbẹ́ fọlọ́run lórí ìdájọ́ ẹ̀ kù sí. eléyìí túmọ̀ sí pé ọlọ́run lè sọ yọ ọkùnrin gbà mí tó fẹ́ pé ìtọ́gbà yóò ọdún rẹ̀ pẹ́pẹ́ àti má kò ní wa. ọlọ́run tó dáa kọ ọjọ́ kan nínú ọ̀rọ̀ táwọn ẹni náà máa sọ dá o sínú wọn. Tọ́yẹ́tẹ́ táwọn náà gbà lérò ní irújọ́ ilé ayé wa táwọn ló twenty four hours. Tẹ́ ẹ̀kọ́ ọjọ́ tó kùdùkù dé bẹ́ẹ̀ ni o, ojú twenty four hours lọ tẹ́lẹ̀ o, bẹ́ẹ̀ ni o. Náà. <laughs> Ó ní àwọn ẹni náà yẹn ọjọ́ ilé ayé wa ìyẹn sì gbà lérò tí wọ́n mọ̀ sọ láì kí á mọ̀ ṣùgbọ́n ọjọ́ tí wọ́n dá hàn ọjọ́ tí òde ṣẹlẹ̀ láyé ó ti dìgbà òde ṣẹlẹ̀ mọ́ nínú sọ́ọ̀tù láàfin àyà forty nine ọlọ́ọ̀bá sọ pé wà kọ́ọ̀lá lẹ́yìn náà fi náà ní kásánà ti dá hàn náà ìfúrọ̀ gbàgbọ́n. يخفف عنا يوما من العذاب الله أكبر àwọn ìró náà wọ́n mọ̀ sọ fún àwọn màláìkà tí wọ́n mójú tó dá àdínámà wípé ẹ̀dá wọn ni màláìkà ẹ̀tì ẹ̀bá wa bẹ́ lọ́yìn báwo ọba ti lè gbẹ̀kọ́ gbọ́ kọ́ gbà ẹ̀yìn ẹ̀bá wa bẹ́ lọ́wọ́ yukhafifu anna yawman min al-adhab kó tiẹ̀ bá mú ọjọ́ kan kúrò nínú ọjọ́ ìyà táwọn ń bẹ̀yà káwọn tiẹ̀ sí ní ọjọ́ kan ìlú ọjọ́ ti dé ayé tí ọ̀ràn gángan kò sí lè ṣẹlẹ̀ mọ́ ọlọ́kùnrin yóò mú bẹ́yẹ olùkọ́ ọjọ́ kan ti dé ayé. bẹ́ẹ̀ náà sì ni ó tún lò láàyè míì tọ́jú ọjọ́ kan ti lé ayé náà ṣùgbọ́n o àwọn èèyàn òdòdó náà ní sọ o ṣùgbọ́n o etí á gbà lérò bẹ́ẹ̀ iná ni ìgbésí ayé tí kọ̀ọ̀kan wọ́n ń lò lé ayé tí wọ́n ti gbogbo wọ́n sọ ní yọ̀ọ́ mọ̀ ẹ̀yọ̀ kan lójú ara wọn. ẹ̀rí eléyìí ọ wà nínú sọ́ọ̀tù gbogbo náà ayé àwọn one twelve. dé one hundred and fourteen ọlọ́run bá lè gbé ọlọ́sọ yìí pé kọ́ọ́dà kamúlà bí tó ń fẹ́ la ágbè àdàdà sí ni kọ́ọ́dù làbí ná yàwó wọn àwọn bàbá yàwó mi fásitì lè rà dì í tó ń á dé. قال إن لبثتم إلا قليلا لو أنكم كنتم كنتم تعلمون الله أكبر àwọn ìlú náà wọ́n ń sọ kamu ara wọn ìpè kàmúdàbí ń pẹ̀lú ábíbí ọjọ́ mélòó lẹ́nu lórí ilẹ̀ dulu. àdàdà sì ni òǹkọ́ ọdún mélòó lẹ́nu kọlu labitna apákan wọn tún fèsì pé labitna yàwó máa ń ta ọgbà àtẹyọ ọjọ́ kan àbáwọn ọjọ́ am pm àwàdà gbogbo ó dìbò lọ́dà nìyà am pm ó ti dá wàdà nígbà tó ń bá yọ ọjọ́ ìbá wọ́ọ̀kù yóò di wá gbàgbé pé ìgbà kan máa ń bẹ tí wọ́n máa wọ́ọ̀kù tí wọ́n máa tí wọ́n máa yọ ọjọ́ ìbá wọ́ọ̀kù táwọn sì ń ka táwọn sì tó wà wọ́n. Fasa alẹ́ àdì. Wọ́n wà máa àwọn òdòdójọ́ kan náà lọ́bí ayé àbáfọ̀ ọjọ́ kọ́ọ̀dà ìlà ètò ìlà àtàlí ìlà àmàlẹ́kọ̀ ọmọ sọ fún ọ pé tòótọ́ ẹ lọ́bí ayé ṣùgbọ́n gba díẹ̀ lè lò bẹ́ẹ̀ èyí sọjọ́ kan péré ṣùgbọ́n gba díẹ̀ náà ni láwọn ànàkùn kúrú tó ń tà láwọn. tọ́ba sẹ́fẹ̀ẹ́ gbọ́n bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ní ayé ayé alẹ́ ìwọlé yọ lọ kó o tó wá múra sí tó o ti sàṣe tó parẹ́ kó o tó wá múra sí dáadáa tó o ṣe ṣe wọn. àyẹ̀gbà tó wá dé èèyàn gbàgbé owó kan bẹ́ẹ̀ ọjọ́ èèyàn gbàgbé pọ̀sán bẹ́ẹ̀ tọ́wọ́ ẹ pé alẹ́ lọ́wọ́ abáyìn èèyàn gbàgbé alẹ́ lọ́wọ́ pọ̀sán lọ́wọ́ abáyìn. musiba ńlá ni kọlọkọ sànù wa kó fún alákùnrin ọ̀fẹ́ dáadáa bẹ́ẹ̀ náà sì ni nínú Qur'an ọlọ́ọ̀bá sọ ọ̀rọ̀ òru mẹ́wàá tí ń túmọ̀ sí pé ọjọ́ mẹ́wàá tó jẹ́ pé ọ̀rọ̀ àwọn káàkiri náà sì ni tí a ń sọ pé illa bitum illa ashra lọ́dọ̀ ara wọn lọ́dọ̀ pé bí ọjọ́ mẹ́wàá péré bí òru mẹ́wàá péré làwọn lò ní ayé kọjọra wọn atọlọjọ kan atọlọjọ mẹ́wàá ọ̀sẹ̀ tó sòkò ń gẹ́gẹ́ gbogbo wọn. ìyẹn wà sọ́ra tuntun ara ẹ̀lọ́wọ́ ayé àwọn àlòtù sí wàwọ̀ fọ́ àdàlá ìkásí. ó tún wá ní Qur'an sísọ yáwò àtiwà pẹ̀lú mọ́lẹ́ ìyàwó ìtì ìyọ̀ ààrẹ ẹ̀kọ́ ni kọ́mọ́jà pé ìtumọ̀ tábà mọ́lẹ́ ìyàwó ìdí ìyàwó ìbí mọ́lẹ́ ìyọ́ ìdí ìdáhà á máa tu lọ́nu gbogbo àwọn ìkú rárá o nípa sí ti kálukú ni o káàkiri mọ àwọn ọlọ́run wo lọ́lọ́run dá bọ́lá yèmí tó ní ìbáṣe pẹ̀lú yọ máa ń yọ ìdí. yọ̀wù tó wá nínú ọ̀rá tó gbé láyé yára mi ìdáhà ìlàlá kọ̀sẹ́ tó sọ pé òdiwọ̀n yọ̀wù rè àbọ̀lọ̀ nìkan. ṣùgbọ́n ẹ̀rí wà lórí pé ìgbà tó pẹ́ ni ọlọ́run ká lọ́nà ọ̀gá rẹ̀ ká lọ wo eléyìí nínú sọ́rọ́tù hajj kápá forty seven àti forty eight yẹ ọlọ́ọ̀bá àlejò ọlá sọ pé wáyé sàkìlú nàkàbẹ́lẹ́ àdá wà láǹdí òfòlífà ńlá bu wàdà wà ní ìnáyàwó mẹ́tẹ́ẹ̀ẹ́dà ọ̀gbìnà. كألف سنة مما تعدون وكأي من قرية أغليت لها وهي ظالمة ثم أخذتها وإلي المصير الله ويستعجلونك بالعذاب أما كافر مكة وما في النبي sọ̀rọ̀ wà lẹ̀. ìyàtọ̀ olùkọ́kọ́lọ́ ohun wa náà bá sí tiẹ̀ ìyàwó náà dà wọ́n mọ kánjú wọ́n mọ béèrè. lágbáyá kí n sa ìdá ọlọ́run sì fìyà jẹ́ ìyá kíni kẹ́nu àwọn olóṣèlú yẹ láti ìdílé ọ̀dọ́ àbá sọ̀rọ̀ ẹni ọ̀nà ọ̀tọ̀ ọ̀tọ̀ wọn sì ń tó ọlọ́run wọ́n ti bá lè jẹ́ ọlọ́gbìn ni lálẹ́ jẹ́ ọlọ́gbìn ni áà sí ọ báwọn kan ti ṣe ṣáájú yìí wọ́n gbóni wọ́n gbóyà wọ́n lóògùn Awólọ́wọ̀ igi ogun ní ìlú ọdún ọdún lérí púpọ̀ wà láyé gbogbo táwọn Yorùbá bá dìbò fún gbogbo igi gbogbo igbó gbogbo ewé ni ọmọ ìdìbò fóun lẹ́rọ kó tọ́ ní sọ ni àbàbà mọ̀ ìjọ lọ àwọn àti kéré gbàdúrà àgbọ̀ngbàdúrà àwọn aṣọ tí ẹ ti rẹ ló ti dúdú wọn wọ ọbẹ bá ti kàgbé ayé tó rọrùn díẹ̀ sí ìsìn tí wọn ti rẹ tó rùn tó síbẹ̀ tí èdè lọ bọlọ yíyọ yíyọ àwọn àgbàlagbà àwọn ní ẹbí wa wọn yìí ṣàdúrà àwọn ọmọdé àwọn pé bí ẹbí ọlọmọdé alágbára ti kú àwọn àwọn bẹ́ẹ̀ àwọn bàbá àti gbogbo ayé àwọn bàbá lókè ààrẹ ni ẹni àti ńgbà náà ẹ mọ bàbá lókè ààrẹ ẹ lè ṣàkóso ní ọkọ òkúta ìgbà tó ń fún ọkọ kèsì bàbá lókè ààrẹ tó jẹ mọ ọmọ òkú ní 1995 kèsì òun ọmọ làwọn jẹ. wọ́n ní bàbá wa sọ pé fàtíà àwọn ìyàwó bàbá fàtíà ẹ máa lọ lọ kiri kiri yọ ọba ẹdí yẹn àwọn ẹjọ rẹ lójú bọ ẹdí yẹn àwọn ẹjọ lójú bọ láwa ti dé tó o bá ti dé nígbà yẹn la sọ fún mi lóṣèlú nígbà mi àwọn yẹn ṣiṣẹ́ ìfẹsẹ ṣe ojú tí É náà ti ní mẹ́wàá ẹ gbọ́dọ̀ náà ọsùn ìdúgbà ń bẹ ẹsẹ eléyìí tí wọ́n gbọ́ pé ó mọ̀ mọ̀ dáadáa ní ìdàmẹ́ dáàbọ̀ kọ́ wá mọ̀ bí àwọn èèyàn ṣiṣẹ́ ní lè ṣiṣẹ́ á di dúdú wá ìlú ní dúráìbù ẹ̀ ọlọ́run tó bá ṣe mọ́ bẹ́ẹ̀ ni o àwọn mi kú o tọ́lá bá ti dé ìyànkó ìyànkó lọ́wọ́ ìyànkó lọ́wọ́ ẹ̀kọ́ ní ẹ̀mọ́ ní ọjọ́ ọlọ́run gbogbo gbà ó sì ti tọ́lọ́ ọlọ́ni wa yẹ sáàdìlú na kàbílà àdáàbì àwọn káàbìrì ní wọ́n máa kan olójú ìyàtọ̀ lọ́run ló fi gbà wọn bá bá ṣàìdá ìyàwó ń dà wà láyé yóò kò ní bá wà àdá lan àwọn kan pé lan kan ní lan àṣàwàkàṣàríyà ẹgbẹ́ sàmásàrí lọ́sọ̀ọ́ wàlá yọkùnlẹ́fà làwù àdá láéláé ọlọ́run ní ìyapa àdéhùn rẹ̀ àsìkò tọ́lọ́run ti fi sínú àmì ọmọ wa ilé tọ́lọ́run lójú tọ́lọ́run bá sì léyìn òde yàyọ́ dẹ́ ni. wàyí nà yàwó mẹ́lẹ́kì ń dà wọ́n bí ká ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ ká alifisa nàti mímà àtàrọ̀dù. bí ẹgbẹ̀rún kan ọdún ìsọjọ́ bí ẹgbẹ̀rún kan ọdún kẹ́yìn máa ń kà lọ́jọ́ kan lọ́dọ̀ lọ. kọ̀sọ́ kó dúró lórí ẹgbẹ̀rún ọkàn fún ọkàn sí mi ọkàn ṣe similarity láàrin méjèèjì ní símìlì ọkàn fi wéra wọn ni yóò bá náà sọ pé mọ̀ ń sọ ọlọ́run ilé mọ̀ yà lọ́gbọ̀n ọdún ogún ọdún lè má ti lè má ti dé o. àbàbà mo wá kàdé lọ́kọ̀ọ́dọ̀ a ní alábòsí àmọ́ lówó alábòsí àmọ́ lọ́lá alábòsí àsìn bímọ ṣùgbọ́n àtúbọ̀tán alábòsí lọ́wọ́ ní ìdára. ọwọ́ àdìpẹ́ tó tó dé àìdídá rẹ̀ ó lè pẹ́ ṣùgbọ́n inú orí tọ́lọ́wọ́ fi ṣẹ̀ṣẹ̀ ní gbogbo ayé òbí báyìí àlábòsí tó ń ṣe jù àtọ́lọ́wọ́ fi àrẹ̀ ìdí ọ̀tá àgbèsí ayé kó tó wá jẹ kàlìkìyàmà ọlọ́run sí alábòsí òun. Ànábì sallallahu alaihi wasallam sọ pé inna allaha la yuli lidh-dhalim hatta idha akhadahu lam yuflithu ọlọ́run bá máa lo alábòsí lára ìgbà tó yẹ pé ń bọ̀ ọlọ́run bá mú báyìí yóò mú pẹ̀lú tí ò ní bọ́ bẹ̀rù lẹ́lẹ́. ọlọ́run lo ọjọ́ kan ó ní bí ẹgbẹ̀rún ọdún lọ́dọ̀ tí inú tẹ́yìn ká àti yẹ́wò dì àti ọkọ̀ pé yẹ́wò níbo ni ìbẹ̀rẹ̀ òkun ìlànà ìgbà ọ̀. bẹ́ẹ̀ náà sì ni yàwó tó wà ọjọ́ nínú Quran tọ́yẹ́ pé tí wọ́n gbà lérò ní àyà ìsẹ̀lẹ̀díyà ìgbésí ayé láíláí tí ò ní dúró lọ́kàn máa bá a bá lẹ́yìn ìgbà tọ́lọ́ bá gbé ẹ̀dá dìde ṣùgbọ́n gbàtà bá wo tọ́lọ̀ ń sọ lẹ́yìn rẹ̀ ní o lẹ́ẹ̀tùmọ̀ ìtàwí eléwà tó sọ́ọ̀tù lókùnmọ̀ ayàtọ̀ tírì ọlọ́pàá àgbẹ̀gbẹ̀ lásán pé ya ayé wà nílẹ̀ lásán tẹ̀kọ̀ wúrọ̀ bákun wà ṣáwó yàwó mẹ́rin láàyè jìzí wà nìdún àwọn wàládì yìí wà láàmú olódún àwọn wà jàásí àwọn wàlídì yìí ìnáwó àdàlá yìí hákùn fàlàtà gbòòrán náà kó mo lè àyà dùnúyà wàlá ìkúrọ̀n náà kó mo fi là ìlọ̀kàrọ̀. ọlọ́niyà ayélujáras gbogbo ẹ̀yìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kí ni ìdí ẹ̀tọ́ lọ́ọ̀ fi gbà lé ènìyàn ní nọ́ọ̀sì láti fi nọ́ọ̀sì àgbé èdè lọ́wọ́ ayà ẹ̀tọ́ ìwé ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà ní gbàgbọ́gbà bẹ́ẹ̀ kọ́ lórí ìkàtà tó ṣe láì dáa nìyí síbẹ̀ yóò tún gbàgbéra yóò tún dẹ́sẹ̀ náà ya ayyuhannas ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ ń gbàgbé ittaqu rabbakum ẹ máa bẹ̀rù olùtọ́jú yín olùrè yín kí solúwa yín wakhshaw yawman ẹ máa bẹ̀rù ọjọ́ kan ọjọ́ kan tó ṣe pé láàyè ti sì yí wà á dídùn àwọn aládé yí wà láwọn olùdùn wúwàjà àti àwọn aládé yìí ṣe à. ìjọ tó ní pé bàbá kò lè ṣàǹfààní kẹkẹ fún ọmọ rẹ̀ bẹ́ẹ̀ náà lọ́mọ kò lè ṣàǹfààní kẹkẹ fún bàbá rẹ̀ péjẹ tiẹ̀ lọ́mọ kò sùúrù ẹ̀ gbọ́dọ̀ ọjọ́ tọ́lọ̀ wá ní abẹ́rù àlàyàtò sẹ̀rìmọ̀lìyà ìgbésí ayé láíláí lẹ́yìn àjíǹde lọ́lọ́ fi kìlọ̀ fún àyè. iná wájà láàyè àdé ọlọ́wọ́ òdodo ní fàlà àtàkù rọ́nà ọmọlẹ́ àyàtò nìyà ìgbésí ayé tí ò ní fẹ́ kàn táàbí ní ìgbésí ayé dúníyà dúníyà ní ìdè lárúbá dúníyà àbò ajínà ní ajínà dúníyà afudọlu fudila asanu kusina adina dunuya nítorí pé adina lẹnifa náà yìí ó súnmọ́ láti fi kpamọ níbà nílé ayé tó súnmọ́ jù láti fi kpamọ níbà nílé ayé gígùn rẹ̀ wọn kàn wá jẹ wọn kàn wá jẹ nígbà wọn bá ṣe ra kó mú ọkàn náà ọkàn náà ọlọ́pàá àdìgbẹ lásán pípa látàkùrọ ọ̀nà fún mọ́lẹ́ka yàrá ya ìsẹ̀mí tí ò ní pẹ́ tọ́tọ́ lé ti gé ayé ẹ má jọ kẹtàndé bá yé wàlá ayé àbúrò ńlá òbí la ìlọ́rùú. èsù tọ́lá tó gbogbo ìgbà ní máa ń tẹ̀lé dẹ tí kò ọba dẹ yóò tún gbé mi wá bí ọba tún dẹ yóò tún gbé mi wá iṣẹ́ ṣe wọ́n nìyẹn. ẹ má jẹ́ àgbà lóru ṣètọ́ yẹn ẹ má jọ kẹtàndé bá yé kálé ayé o kẹ ò bẹ́ẹ̀ sì máa lù lọ nìyẹn o kẹ tètè pèsè lẹ́fọ́ àti àmọ́. adé wípé eléyìí tá a wá sọ yìí òun náà ni ó ní ìbámu pẹ̀lú máa nígbìyàwó mi di ọlọ́ọ̀bá ni a ṣe yóò wù aláṣẹ lórí ọdún ẹ̀san ọdún ẹ̀san tó ṣe é gbé òní tán máa láyé láyé kò dàbí ti ayé. mọ́ṣálà ẹlẹ́ẹ̀keje o ìbẹ̀rù náà la sùn sílẹ̀ sí ẹlẹ́ẹ̀keje náà la wá ń bá lọ báyìí náà nìyí táàtì wà parí ìlú ti á bẹ̀rẹ̀ lọ́dún ìlàwọ́ àṣẹṣẹ dé kọ́lọ̀ kókó alọ́wọ́ ọjà sọ̀rọ̀ ayọ̀ gbólóhùn yẹ́wò táwọn gbé tí alibáwà ń bẹ tí wọn ò sì ṣe ìròyìn rẹ̀ lẹ́yìn náà fi alisi tán a máa túmọ̀ sí ọjọ́ tí èèyàn wà nínú ẹ̀ ó sì lè má jẹ́ pé dídí ọjọ́ ní túmọ̀ sí kọjá pé àsìkò tí èèyàn wà nínú ẹ̀ nìkan ẹni túmọ̀ sí ìgbà míì ó sì lè túmọ̀ sí àdìẹ ọmọ ẹ̀ àṣírí náà ní ìbámu sí kóso wà lọ́kọ̀ọ́ ẹ̀rí lórí ẹ̀ ọ̀nà àdìsúrà tó ní máa ń dà áyà kẹta tọ́lọ̀ bá yẹ kọ́lá sọ pé àyẹ̀wò mayẹ̀ ìṣàlẹ̀ yìí nà kábà ó mi di nìkan níjọ́ tó ní àwọn káàbì ìdá kan mọ̀nà ti bá wọn lórí pé àwọn olówó ilé yín lórí ọ̀rọ̀ sí iná láéláé ọ̀pọ̀ ìjọ àbá ìjọ àbá ajínigbá náà bí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ àjọṣọ́ àkóso ní ọdún kẹwàá lẹ́yìn ìjọba lọ́lọ́run fún ayé ìlànà àwọn káàbì ti tàmá àwọn kópa ọba àdúgbò sọ̀rọ̀ lọ́wọ́ àjọṣọ́ àkóso wọ́n gbóhùn wọ́n wọ́n lọ bá lé ọlọ́run ti ta lórí owó ti kó nù lé kò fi àyè rẹ̀ ó sì lẹ́yìn tí ó tọ́ sọ́nà lọ sílùú mọ̀dínà ń gbọ́ fi àyè rẹ̀ ó sọ fún àyè pé àwọn èèyàn kan wọ́n ní ìjọba ẹ̀ lọ́dọ̀ wọ́n ní ìjọba ẹ̀ lọ́dọ̀ wọ́n ní ìjọba ẹ̀ lọ́dọ̀ káàkiri gbé fún kálukú ọlọ́pàá ní ẹ̀sìn máa ń tẹ́jú ọ̀sán lọ́la ẹ̀ lọ́sọ̀rọ̀ àmì ẹni fọ́kànkan síwájú tó tún dàbí ọlọ́ lẹ́yìn ìgbọ̀pá tá a dàbí ọlọ́. kí ìbá ti fi ká kí ìbá ti ṣètò ọ̀dọ̀ orí àwọn káàbìrì mọ́ta ẹgbẹ́ tó tó dàbí ọlọ́ gan bẹ́ẹ̀ bá ti fẹ́ tíráàmù lóyún àwọn fẹ́ ní kankan tó bá kàlẹ́ kà ẹni ká bẹ́ẹ̀ tí wọ́n tó nìkan lọ́dọ̀ àmúlò ní fọkànbalẹ̀ pọ̀ òní ẹ lọ gbé sí lọ́dọ̀ tọ́lọ̀ láàyè. ńgbà wọn jà sí ọ̀rọ̀ kàrà bá a lọ ah já àmì já àmì ẹtí ọ̀dájọ́ láàrin àwọn olóde ẹni bọ́ bàbá ní dájọ́ òdodo ní ọ̀dà wọ́n tún ká bá a bọ́ wọ́n wá ń jà sí pé ta ní ògbé ajálù lásìwájú padà sí ààyè rẹ̀ ìdílé kọ̀ọ̀kan wá gbà wọn làwọn fẹ́ gba ààyè rẹ̀ ilé ìlú ló fẹ́ gba ààyè rẹ̀ ilé ìlú fẹ́ gba ààyè rẹ̀ àá gbogbo yóò lè gbé pọ̀ lẹ́ẹ̀kan náà bá ti lọ sọ́ra fi ìlú jà àlà àmì jà àlà kò tí ìdájọ́ ọlọ́gbà náà ọmọ èké nígbà náà inú wọn bá dùn kẹ́ni fọkàntán yìí ọ̀rọ̀ òdodo ní ọ̀sọ̀ àbí ọ̀sán lọ́la àdìsọ́lá ọlọ́run wá fọ̀ ó ní aṣọ ni ẹ wá ẹ wá gbájú ẹ̀dá aṣọ àmì sí tí gbogbo yín wá fa ìtì àwọn ọ̀gá ọlọ́run gbé tóbi lẹ́sìn sọlọ́la àdìsọ́lá ní ẹsẹ̀ wàá gbé lọ́bẹ̀ tá fẹ́ ló bẹ̀ yí pé tí ìbá ìpínlẹ̀ ya káàmì gbé ẹ̀kọ́ wọn bá wọ́n wá gbìyànjú wọ́n lé àdéhùn sára ló mọ́ta tó lọ mọ̀dínà wọ́n tó lọ gbógun bá mọ̀dínà ń bọ̀ tó àsìkò kan jẹ gbogbo òdílé tí bẹ́ mọ́ta wọn ní kọ́ dá yẹn jọ kí wọ́n dá wọn owó jọ táàgbé ìdásọ́ tó kàńdá gbogbo wọn wá kọ́dọ̀ sí mọ̀dínà wọ́n gbé ìdásọ́ tó làásàdì náà wọ́n kọ́dọ̀ ọdún mọ̀dínà àwọn òkú pàrọ̀bá ànájà àtàwọn ìpínlẹ̀ náà kí wọ́n tó débẹ̀ ọlọ́run ti mú àdéhùn sàṣọ́là ó ti gbọ́ ó ti gbẹ́ kótó kalẹ̀ sí gbogbo ní ẹlẹ́gbà ọ̀dọ̀ wọn dé báyìí wọn kà gbogbo rẹ̀ ẹ ti gbé òkúta ńlá ńlá ní ti tò sẹ́gbẹ̀ ọ̀sán ní kejì ẹ bá lè ká ìkó mọ̀ ọ́ ní gbogbo wọn sọ nù ẹ̀ báyìí. <laughs> làwọn ṣe àṣẹ báyìí ní ìmọ̀ balẹ̀lẹ̀ tẹ̀gbẹ́dọ̀ òníbọn tí wọ́n ní náà àti wọ́n sì lẹ́wù rẹ̀ tí wọ́n fi dìbẹ́ yìí ká pé ọfà ń bọ̀ tẹ́gbẹ́ ibi tó dangerous lára wọ́n fi rìn síbẹ̀ ìgbà àyà tó bí orí bí wọ́n bá ti ń bọ̀ wọ́n sáré kọ̀ọ̀bẹ̀ sí wọ́n ti hàn pé òde òde ìtàkùn tó wà ti kan yẹn rẹ̀ èyí tí a ti ń lọ negotiate pẹ̀lú àwọn míì inú àwọn yẹ̀kú ní tó tí wọ́n sì jáàmù gbogbo àwọn ilé kan lọ́nà ọ̀dọ̀ káwọn bọ̀lù nàìjíríà kílẹ̀ tó mọ́ lọ́nà ọ̀dọ̀ odò ń pọ̀ nínú dábàá wọn oúnjẹ wọn bàjẹ́ ní ọ̀sẹ̀ ìwọ̀n bá bàbá àmì òtí ẹ̀dá gbére fúnra wọn ní ẹ̀mí òkun ìyá kọ́kọ́ ajẹ́ mi ò ṣe káàbì ẹ̀mí wọn ni tí wọ́n ti máa ti kú ni sí ọ bọ́wọ́ bá dùn wọn ní ìsìn wọn sọ lẹ̀ ẹ wo gbogbo agbára tí ẹ̀ wò nílé láti 1948 lórí àwọn ọmọ Israẹli tó kò báyìí lọ lẹ̀ kò sí kò sí rọrùn fún ọmọ ọmọ Israẹli Israẹli jẹ́ pé ní ìpìlẹ̀ jẹ́ pé ní Israẹli sí ní sìn ẹ̀ láti nineteen forty eight ẹ̀wọ̀n ti tóbi ọlọ́run mùsùlùmí ni ọmọ rẹ̀ ti ọ̀pọ̀ ní ọ̀wọ́ lé lájú ó ti mọ̀ pé orí ń bẹ lọ́dọ̀ ọ̀hún lọ́gbà tí wọ́n bá ti kú bẹ ohun létí ohun létí ìrora ìgbà àbí kò wò ṣùgbọ́n àwọn tí wọn kí ló fi kí ló retí ilé ayé nìkan ni àwọn ọmọ ọmọ sọ́ra àwọn ọmọ ọpọlẹ sórí òkè bí ẹwà ẹtí ń bọ̀ náà bá ti wà lórí òkè àwọn ẹni wọn lórí òkè kí wọ́n pọ̀ lé <laughs> àwọn káàdì kọ́nà kọ́ sọ àbú mẹ́ ọlọ́run máa sọ fún wa pé àdìyàwó máa yẹ ìsàlẹ̀ iná káfàárù níbi nìkan àwọn káàdì wọ́n ti dákàn lọ́jọ́ òní ìdákàn wọn ti bá wọn àwọn olè ní ìlú lórí náà kò ṣeé ṣe fala àtàṣàwòrán ẹ gbọ́dọ̀ bẹ̀rù mọ́ láéláé wà ṣàwòrán èmi Ọlọ́run ní kẹ ẹ máa bẹ aliyẹ ọmọ àtìmọ́tò látọ̀ún di iná tó ń bọ̀ àtìmọ́tò àdéhùn ní iná tí ìfọ̀ bí ìdúlàkùn Islam bí iná. ọjọ́ tí Ọlọ́run fa ayé àwọn náà lọ́lọ́run rí fa sí ìgbé àsìkò òun pé sẹ́yìn fún yín. bẹ́ẹ̀ náà sì ni fìràáhùn ọlọ́sọ̀rọ̀ pa ẹ̀mú túrọ́sì Yunus 92 nígbà tó lọ kó parọ́ bá nínú omi àwọn ọmọ ẹsẹ̀ ìlú ń bẹ̀rù pé ah, ọmọ máa ń rántí ẹsẹ̀ kọjá pé fìràáhùn ọmọ kú báyà tó dé bá wọn ọlọ́ni fàlìyẹ wọn máa dúnà jí kàbí bàdà ní kàbí tẹ̀kù náà nínú ìmọ̀ ní kàbí pàkà àyà wà ìnà kẹfì rọ̀ nínú àṣà àyà àti náà ìlúwìn lọ́pọ̀ ọlọ́ni lọ́jọ́ tó ní àwọ̀ àjẹ́ kí ara rẹ̀ ó lóòkè lórí omi tí èsì ti bẹ́ẹ̀ tẹ̀lé ní àbá ti kú ní omi òkúté lọ́wọ́lá tìgbà wọn yẹ lòdì lọ́wọ́lá lọ́wọ́lá òkú fi àwọn ọmọ rẹ̀ ẹ̀ mọ̀ lọ́kàn bàbá yẹn àlìyọ́ ọmọ mẹ́yẹ ọlọ́run fún àsìkò yẹn àsìkò yẹn. ọlọ́run kò lò fún yọ́mùlẹ̀ ákè tó sì fi ayé alifa làwọn sí nínú sọ́ọ́tù àhá àyà fifty one ọlọ́run sọ pé alẹ́ yìí náà dáṣà dúdú di iná wọn láwọ́ wọ̀nà ìbá wọ́pá rọ́tì wọn àyà dúníyà fàdíyàwó mọ̀nà ń ń ká máa ń sùn lè kọ́ ayọ́ mi dáa. وما كانوا بآياتنا يجحدون ọlọ́ni àwọn tí wọ́n sọ ẹ̀sìn wọn tí wọ́n sọ bí eré tí wọ́n sọ bí àwàdà ọmọ èké lónìí lẹ́yìn àgbàlagbà lónìí láhùn ọmọ kékeré tó wọ́n bíbí lọ láyìn ní ìjọba àgbàlagbà tó ń ṣeré pẹ̀lú ìyàwó rẹ̀ láhùn ní ìjọba ọlọ́ba sọ pé alẹ́ iná dàkàdù di iná ńlá wàrún pọ̀tà ìgbà erémọdé àtẹrí àgbàlagbà àwọn tó sọ pé wọ́n sọ ẹ̀sìn wọn wọ́n sọ déré wọ́n gá lọ́wọ́ sí ọmọdé ayá tó dùnìyà ìsẹ̀mí ilé ayé ìkókò jẹ wọ́n ti sọ ẹ̀sìn lówó owó ní kùlà ìdó ní kùlà orí ní kùlà. fàlìyàwó mọ̀ nà ń sáà fún lọ́jọ́ tóní ọjọ́ òní níjọ́ òní àlèkè àmà á san wọn lẹ́sàn iṣẹ́ tí a ṣe á sì gbé tó gbàgbé wọn sínú náà yára nàmà láì gbàgbé wọn ṣùgbọ́n á san wọn lẹ́sàn gbàgbé á pa wọn tì àníṣe àtúnjẹ tẹ́lifù kàmá nasu nìkọ́ ayé omi hàdá òṣèjọ́ pé nígbà náà wà nílé ayé ìṣe kí á ń ṣe ìṣe tó ti gbàgbé pé wọ́n ọjọ́ báyìí bọ́ alẹ́ ẹ̀kọ́ ni ẹ ti àwọn olóṣèlú àwọn tí wọ́n ti sọ ẹ̀sìn ní bá mi wọ́n sì kà á wọ́n sì bá síbẹ̀ wọ́n tún sẹ̀sìn lọ́bẹ̀ wọ́n fi ẹ̀kọ́ ìjà wọn lẹ̀ wọ́n sáwọ́ olé wọn tó wá ní ìyàwó yẹn nínú mọ́sálásí fàlìyàwó mọ̀nà ń sáhùn lọ́jọ́ tòní ìṣèjọ́ ọ̀gbìn àlùkìyàmà á pa àwọn tí sínú yà ọlọ́run a sì gbé nǹkan gbàgbé wọn kàmá náà sùúrù nìkọ́ ayé òbí yìí àgbà báwọn náà sì ṣe nílé ayé tí a sì gbé nǹkan gbàgbé báwọn wà pàdé ọlọ́run nínú dọ́rùn ní wọ́n máa ká àwọn òbí ayé àtìlá ẹ̀jẹ̀ àdúró àti nítorí àmì àwọn ọlọ́run ayé àwọn ọlọ́run àwọn ọlọ́run tí wọ́n tako ọlọ́run ló yọ òkun bẹ́yẹn tí ì ṣe ọjọ́ ó ọ̀pọ̀lẹ̀ àáfíà ọjọ́ kan lẹ́yìn ìgbà náà wà lọ síbi pé àlejò ọ̀hún ta pè ní mufra ta pè ní singular plural rẹ̀ ní ìdílé abáná àyà àyà mu náà tó wá wá mú Quran fáwọn ọ̀túnmọ̀ kan nínú ẹ̀ òun náà ní irú ìjọ ilé ayé tá a gbòòrò ọwọ́ ní àyíyáwó nínú nínú Qur'an pàtàkì jùlọ ibi tọ́lọ́ bá ti ń ṣàlàyé àwọn ìdájọ́ nígbà tọ́lọ́ sọ̀rọ̀ àwẹ̀ ọlọ́run sọ pé àyíyá màdúdà àwọn ọjọ́ tuntun ní òǹkà ìní Ramadan tá a nílẹ̀ ìgbà àwẹ̀ mú ẹ̀ ó tún rẹ̀ pé àyíyáwó tọ́lọ́ ní olú àyíyọ àyíyáwó tìlẹ̀ ayé ìlànà ìgbà míì ọlọ́run bá máa lo àyíyáwó tí ó máa túmọ̀ sí àsìkò lásán tí ò ní nìkan máa wá sí lọ́jọ́. gẹ́gẹ́ bá bá ti sọ̀rọ̀ nípa ọgbẹ́ tí ọmọ bá àwọn ọgbẹ́ tó bá àwọn mùsùlùmí níbi ogun kókè ogun ẹlẹ́ẹ̀kejì tí ẹ jà lẹ́yìn bàtà níbi ọ̀sọ́rọ̀ láàrin ọ̀tún tó dìbò bí náà ogun alákọ̀ọ́kọ́ ní gásọ́ọ̀tù bá dé ogun ẹlẹ́ẹ̀kejì ní gásọ́ọ̀tù kókè ọlọ́sọ̀rọ̀ parí mùsọ́ọ̀tù aláìmọ́ràn ayé àwọn fọ́ọ̀tì ọlọ́ni iye musasikum kọ́kúrú fàkọ́dúnmọ́ sàlẹ̀kọ́ ọmọ kọ́kúrú mẹ́tìrò wàtí kalẹ̀ àjàmù ǹdà wíwá báyìí nàás wàlíyà alábàláhù lẹ́bí nà ámànù wàyẹ tẹ̀síkà mí kún ṣùhádà wàláhù láàyò ìgbò gọ́ọ̀lì ọlọ́ọ̀bà àdéhùn lọ́sẹ̀ pé iye musasikum kọ́kúrú tọ́gbẹ́ bá bẹ́ẹ̀ ní mùsùlùmí tí a sáyé lọ́gbẹ́ tí a sáyé ládàá tí a tayé lọ́fà pàpọ́lí máa ń sàlẹ̀ kọ́ ọmọ ọ̀rọ̀ fún mi kìló irú tó bá yé mo ti bá wọn káàbìrì náà wàtílì kalẹ̀ àìjà mu níta lọ wàtílì kalẹ̀ àìjà mu àwọn ọjọ́ orí ayé ẹ̀ wòye lóda awílò àbáyé náà àwọn yìí láàrin àwọn èèyàn ni. àní ṣe kọ́ máa gbé ẹnìkan lọ láíláí ọlọ́run sì lè ayé bẹ́ẹ̀. وتلك الأيام نداولها بين الناس àwọn ọjọ́ ilé ayé a máa ń yí a máa ń yí láàrin àwọn èèyàn ní ẹlòmí yóò dùn lórí lásìkò kan yóò dùn lọ́mọ ọ̀dọ̀ gbà mí ìmí ọjọ́ ọmọ ọ̀dọ̀ lásìkò kan yóò dùn lórí gbà mí ìmí ọjọ́ lẹ́ gbà mí ọjọ́ alágbára gbà mí ìmí ọmọ rìn lórí ẹgbẹ́ yóò sì ló dà wíwá náà àwọn ọjọ́ ilé ayé yẹn àìdí kú gbèfẹ́ nìkan lọ láéláé yóò gbèfẹ́ àwọn kan lásìkò kan yóò tún gbèfẹ́ àwọn míì lásìkò bíi tí ò ní gbèfẹ́ lọ́mọ yìí àsìkò kan ní pété ìjọba káàkiri kódà ó tún kó dọ́láìsì amẹ́ríkà ń gbọ́ ọjà ọlọ́run tó gbàgbára fún amẹ́ríkà àtúmọ̀ ìlúwo lọ́lọ́run tó gbàgbára fún amẹ́ríkà ò ní ná kò ní máa lò láéláé ṣùgbọ́n kí gbogbo mi ó dáhùn sí láti wà pẹ̀lú ọ̀nà láyé àwọn èèyàn bẹ̀rẹ̀ rẹ̀ wọn bá jẹ́ tí lágbára ti mú kó wọ́n máa sa agbára jọ wọ́n máa sa agbára jọ wọ́n máa sa agbára jọ. àsìkò ń bọ̀ láńgbà gbogbo àwọn olóṣèlú ti ń bẹ láyé ní ìsìn àsìkò ọlọ́pọ̀ tí ò rú rárá. nígbà táwọn oṣù bá ti pọ̀ àwọn tí èsà bò tí wọ́n mọ àbòsí lé àbòsí àwọn náà bá ìjọ kan a àti ìdí gbogbo ìrà demonstration ni táwọn èèyàn tú ta ó ti kọjá òǹkà àwọn èèyàn tí ó ń bẹ́ẹ̀ ta kọjá ìgbọ́n tí sójà lẹ́yìn bí èèyàn lọ fẹ́ pa ó ti ń pa wọ́n lọ wọ́n sì bí wọ́n ti ń kú náà wọ́n tó ń tú ta náà àwọn àwọn gbọ́dọ̀ change system jẹ́ system yóò lọ bẹ̀rẹ̀ system kí làwọn ṣí àgbọ̀ abọ́ bẹ̀rẹ̀ Saudi ti bẹ́ẹ̀ ta sí Saudi ẹlẹ́ẹ̀kẹta ni àkọ́kọ́ wo ìkejì náà wo ẹlẹ́ẹ̀kẹta ló ti dìde ní sẹ́yìn ó ti dìde ó ti lo mọ́nà àwọn ọmọ ẹ̀yẹ. wà á ti rí kalẹ̀ àyíká mi nígbà wíwú iná ńlá àwọn ọjọ́ ayé ọlọ́dún máa ń yí láàrin àwọn èèyàn ní wà á yá alámọ̀lá àbúlé iná àmọ́ wà á yẹ tẹ̀síta ní kúrú ìṣòro àdá wà á lọ́wọ́ àwọn àròkè òkú bẹ́ẹ̀ náà sì ni ọlọ́run bá lè fi ọlá a máa lo àjá tọ́jú pé ìtọ́gbàlérò náà ni àwọn oríṣiríṣi ìjà àwọn oríṣiríṣi aburú àwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tí máa ba nínú jẹ́ àti ìparun tí ó sì lo àjá mọ̀ tí ó lo àwọn ọjọ́ ilé ayé mọ̀ nínú ẹ̀ òun náà ni ìtàrí inú sọ́ràtù Yunus ayé àwọn àgbọ̀wọ̀ àti déwà òfò ká lọ yẹ̀ wò ọlọ́ọ̀bá àdìgbẹ́ aláàbò wa pé kò lè ń dúró máa dáàbì sàmà wá ti wà láàbì wà máa tún bí nílé ayé àtúwà nọ́rọ̀ àǹkà omi ńlá yóò mìíràn fàhálíyà ntàdérò na ilá nífìlà àjá nílẹ̀ ní nàkàlà omi kábìlì ni kò lè fa kúrú ìní màkùn bí nàdúgbò ntàdérì. ثم ننجي ثم ننجي رسلنا والذين آمنوا كذلك حقا علينا ننجي المؤمنين أَلَمْ فهل ينتظرون إني أعوان كافرين إلا أن أيام الذين خلوا من قبلهم إتيار ريتي إلا أن يسألها بلو رسلتي تصل سعر تصعد àwọn sàmúdáwá àwọn sàmúdù tọ́lọ̀ ń pupa bá wọn àwọn èèyàn sọ́ọ́lù àwọn èèyàn ṣùgbọ́n àwọn ààn tọ́lọ̀ ń pupa bá wọn ìwé ẹ̀ náà làwọn káàbù yìí mọ́ta retí ọlọ́run wá rí fáàsì ìṣẹ̀lẹ̀ ọdún tó ṣẹlẹ̀ sáwọn èèyàn pẹ̀lú àyà wọn ló sọ ní ìlànà ọ̀pọ̀ àwọn ẹ̀ kódà ẹtọ lé owó òkúta rẹ lọba lóko ẹtọ wà ló lé òkúta rẹ lọba lé ọlọpọsọ àkóbẹ. bẹ́ẹ̀ náà sì ni àyáàmù náà bó ṣe jẹ́ àwọn ọjọ́ mùsíbà àwọn mùsíbà a sì máa jẹ́ ìrọ̀rùn ọlọ́run ẹ̀gbà rẹ̀ gẹ́gbọ́n lọ́wọ́ ṣe lò nínú sọ́láńtì ìbọ̀dí àyà karùn-ún ọlọ́ọ̀dẹ́wálá kọjá àrùsálí náà mú sábì àyà tì náà. أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور ọlọ́ni àwọ̀ ọlọ́run àti fi ohun àmì wa tọ́pọ̀ àfihàn musa àyè ní ọlọ́sọ tó ti ṣírò ayé àti ìlàbàlẹ̀ ìsọ̀rọ̀ yìí àwọn ohun àmì mẹ́sàn-án oríṣiríṣi ńlá musa sí àwọn ọmọ israẹli à ń bọ̀ wá kà insha Allah ta'ala kọ́lọ̀ kọ́ fẹ̀mí lẹ̀. ọlọ́dún wa mi wá àti fi Musa lọ bá wọn ọmọ Israẹli nínú ẹ̀ náà ni pé akérèdé káwọn ọmọ kàmí náà tó láti ìlànà lọ yọ àwọn èèyàn rẹ kó ní òkun lọ síbi ìmọ́lẹ̀ òkun sísìn nǹkan ní ilẹ̀ ní ọlọ́run yọ wọn kó mẹ́ẹ̀ lọ síbi ìmọ́lẹ̀ mímọ́ sí ọlọ́ba nìkan ṣoṣo wàdàkẹ́rẹ́hùn bí ayé àmìlá máa rán wọn létí àwọn ọ̀dọ́ ọlọ́run àwọn ọ̀dọ́ ọlọ́run ti ṣiṣẹ́ ìdẹ̀kùn fún wọn rán wọn létí àwọn ìtí àti ṣẹlẹ̀ lẹ̀ rán wọn létí ọlọ́run àyà fún ìdẹ̀kùn àti ìyá mẹ́wàá ọlọ́run tó lọ àyà nílò bó ṣe lo yọ́ọ̀mù nípa pé ọjẹ́ ìtí òní òpin ìṣẹ̀lú tó lè pé kí ni o kò ní òun àwọn àsìkò tí ò lópin ọlọ́run ló ń túrọ́ tó dá díà ẹ̀lọ́ fourteen àti fifteen ọlọ́run kò lílé lẹ́bí iná àmàlú yàtọ̀tẹ̀rù lẹ́bí iná láàyèrè dúnà àyàmọ́lá lìyẹ́jìzì àkàwọn ìgbìmọ̀ káàmù yàtìbù mani amila sọ́ọ́lì hàfàlì náà sì yí wà mani asá àfàlì ha tó mọ̀ ìlà rọ́bì kùn tó lè dàrú ọlọ́run ní sọ fún àwọn mọ́mí ní òdodo kí wọ́n máa ṣàmójúkò fáwọn èèyàn kan tó ṣe gbé láàyè ìlú ìlà àìjà àmàlà kó o ṣàgbéǹde fáwọn ọjọ́ kan ń bọ̀ láti di àtọ́wò jù ọ̀dẹ. ìyẹn pé kìí ṣe gbogbo táwọn káàkiri bá ṣe sí ní náà lẹ́ẹ̀fì máa bí wọn àwọn yẹn kò retí àwọn ọjọ́ kan tó ń bọ̀ ọjọ́ tó lè gbé ní yẹn dísà ní yẹn káwọn máa fi máa káàmù yẹn ti mú un. ọjọ́ ikú ọlọ́run rán ṣẹ̀ṣẹ̀ fún èèyàn àwọn ẹ̀dá kọ̀ọ̀kan àwọn ọjọ́ kọ̀ọ̀kan iṣẹ́ tí wọ́n bá ṣe òun náà ni àwọn ọjọ́ àlẹ́kìyàmọ̀ ọjọ́ tó lè pé kò ní òpin láéláé. pẹ̀lú eléyìí láti parí mọ́síálẹ̀ ẹlẹ́ẹ̀kejì tá a bóòlù kọ́ra ṣe lo yọ̀ọ̀ bóòlù ṣe lo àyà tọ́jú ẹ̀ plúra rẹ̀ a sì mọ̀ pé nínú òtúmọ̀ ayọ́ òun kò tiẹ̀ jẹ́ pé ọjọ́ ọjọ́ kan nínú òtúmọ̀ rẹ̀ náà ní kí ni o àwọn àsìkò tó gbé kò sí òkun fún alẹ́ ayé àtúnṣẹ̀lẹ̀mọ̀díyà ajẹ́ pé gbà tọ́lọ́ bá sọ pé máa ní kí yẹn omi dì ó lò ní àṣẹ níjọ́ àjíǹde ọjọ́ tó yẹ pé kò sópin fún mi o kì í ti wípé ọmọ wa kò sí mọ́jọ́ kan náà ni lẹ́yìn ìgbà náà a máa ṣe tó bá wù wá. àwọn èèyàn ní gbunú gbunú gbunú gbunú nílé ayé wọ́n sọ wípé àwọn èèyàn kan ìní aláyé ọlọ́run ní ọlọ́run ìsọkúsọ alẹ́ ọ̀pẹ ọgbà àwọn kàlàyé ṣe ọlọ́run ló ní ọ̀rọ̀ ìsọkúsọ ìsọkúsọ àìnígbàgbọ́ ní ọlọ́ àìnígbàgbọ́ ní tíra ọlọ́ ọlọ́run ló ní gbogbo ẹ ṣùgbọ́n ọlọ́run ti gbélé ayé kà iná ní gbélé ayé káwọn kan wọ́n sì máa rò báwọn ti tó mọ́ mẹ́ wọ́n sì lè gbàkóso mọ́ lọ́wọ́ kò sí lọ́yẹ́ báwọn máa ń darí ilé ayé mi kò lè dúró sí ẹni yìí torí ẹni àdébí wasálàlá àdébọ̀sálà nínú ìkànnì àwọn àdébí rẹ̀ ó ní ánàlìmá èyí alẹ́dì yẹ́wò lọ́wọ́ ìrọ̀kọ̀wọ́ èmi ni ó lu èmi ni rẹ́sà tí ọlọ́run fi pa ìsekèlè lílo ẹ̀ tó ọ̀gbìn parẹ́ ẹ wo bí ọsẹ pọ̀ tó mọ́ta fẹ́ tó gbogbo ọjọ́ kọ̀ọ̀kan wọn ni ó sàtìrẹ́sìn bẹ̀ láti gbàtà níbi tìlọ̀sọ́ràn sí ní wàhálà ìbáwọ̀ ọwọ́ àdìyí pèpè wá mọ́ òsì òsàlù kan bẹ̀. bẹ́ẹ̀ náà ni gbogbo omi ti dá wà níbi ọ̀sọ́dọ̀ láàyè ọ̀sọ́dọ̀ tó bá ti dé láyé ibẹ̀ máa ń pìọ̀ sí ibẹ̀ máa ń pìọ̀ sí ibẹ̀ máa ń pìọ̀ sí. ilẹ̀ káàró ìdílé burúkú báyìí lọ mẹ́rẹ̀. eégún ni kùlá lọ́ọ̀dún lọ́sì ètò òṣèlú gbogbo alákòókò èmi òṣèlú gbogbo lọ láti rí ẹwà olùkọ́lọ́wọ́ ó dé léèsì àwọn agbára tá a fẹ́ bá kankan àwọn eégún tá a bá jùlọ nígbà táwọn akéèké ó ju ètí mẹ́ta nìyí lọ gbogbo ìta mẹ́rin ni ayẹyẹ ni màkó ni bẹ́ẹ̀ tí ó fọdú ní ọjọ́ ẹyọ kan tuntun bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́dẹ́ ni wọ́n bẹ́ẹ̀ rìn bẹ́ẹ̀ bí a ti ń sára wọn wọ́n máa wúra wọn wọ́n máa nara wọn lẹ́gbàá áà láàyè láàyè ó sì ní ẹwọ́ tí ò ní wọn léra wọn lórí àánú òkòtò lórí àkọlọ́ ní dára <laughs> ẹ̀ sì máa rọ́jò tó tọ́jú sí máa rọ̀ kí tí ò sì ní rọ̀ tẹ́ ẹ̀gbẹ́ láìsí ìkúnlẹ̀ ìlú náà máa ń ṣẹlẹ̀ ọlọ́run ní ṣe ń tó bí nǹkan ṣe ń kọjá bí ọ̀tọ̀ tó ń kò tí ẹsẹ̀ tí ò lè gbé yìí gbọ́dọ̀ bí èso mi léegun ọ̀sán ti wá nǹkan jẹ ọ̀sán ti bá láàbì nǹkan bojú tó ti wá gbé lówó lọ́wọ́ àwẹ̀ èyí tó pọ̀ lọ rẹpẹtẹ ọlọ́kọ́ sàánú wa gbàdúrà yóò tún padà rú mi wọn bí ó kù sí kọ́nà kọ́ bá a lẹ́yìn eléyìí láwọn àbọ̀ síbi mọ́sálà ẹlẹ́gbẹ̀ẹ́jọ táàgbé ní ìṣèlérìmọ̀ látòlù Qur'an lọ́dún dẹ́yìn díì bóòlù Qur'an sínú díì láàyè àti láàyè mi kọ́mọ̀ bá àwùjọ kọ̀ mọ́ra wọn. nínú ìtumọ̀ tó lò fún díì ó náà ní ẹ̀ǹtẹ̀sà ọlọ́sọ pé máa ń rí iye ọ̀hún bí irú ẹ̀ wá pọ̀ lọ ọlọ́mọba ní ọba tí ó ṣe yóò alágbára ní ọjọ́ tọ́lọ̀ ọ̀bọ̀ ṣẹ̀ṣẹ̀ fún kálukú. ọlọ́run a sì máa lò lò ìsá a máa túmọ̀ sí ìsá ìṣirò ṣẹ́ tó yẹ pé ẹ̀san náà ló bí ṣòro nítorí àti ṣẹ̀san náà ló bí ṣòro yẹn. ọlọ́run bá sọ nínú túrọ̀dù dàríyà wípé wà dàríyà àti dàríwá falẹ̀ hàmìlà àti nítọ́rọ́. فلجاريات يسرا فالمقسمات أمرا إنما توعدون لصادق وإن الدين لواقع ọlọ́ba sọ fún òǹkúra gbìtá àárí àti ìdáríwá ọlọ́ọ̀kúra pẹ̀lú àwọn atẹ́gùn tí máa ń fẹ́ oríṣiríṣi nǹkan kódà wàá máa fẹ́ ẹ̀sùn jù wàá máa fẹ́ kò sí tí wọ́n fẹ́ ọlọ́ọ̀lù falẹ̀ àmìlà àti gbé kọ́rọ́ àwọn ẹ̀sùdò tó ìgbé ẹ̀rù ńláńlá tí ọ̀pọ̀ ọ̀dà lọ́dún yàn kọ̀gbọ́dọ̀ dáwọ́ gbogbo fúláìtì ọ̀dà lọ́nà kọ̀gbọ́dọ̀ dáwọ́ mọ́tò ọ̀rọ̀ dé ní wọ́n sì rí ní òfèrèfé láìsí pé ìkẹ̀kẹ̀ ọlọ́run fi ti agbára ọlọ́run tó ti lọ́wọ́. ńgbọ́ ọba wa ń lọ ọlẹ̀ débi kan ní ọwà lẹ́bí àlàyé àwọn sáyẹ́ǹsì iná ẹ̀ ní ọwà ní pé yóò di tí ó gbọ́ tí ọwà di òdo lórí ẹ̀jẹ̀ pé bá tó rẹ̀ sí lòdò sún ní ìsìn kì í ṣe dẹrẹ kọ́rọ̀ mi olùgbàkúpa balẹ̀ níbi tó yẹ kọ́ balẹ̀ yìí tí ò lè wù yìí kó o bí kọjá ẹ̀ áìsì mọ́ yọ wà yọ yọ wà bí o. ọlọ́ni wá dáríyá àti dáríwá òun ọlọ́run tó ń dá akẹ́gùn tí ń fẹ́ lóṣìṣì òun fi kúrà falẹ̀ àmì àti wíkọ́ òun tó ń dá àwọn ẹ̀sùn dùn tí wọ́n ń gbé òbítíbitì ẹrù púpọ̀ òfìkúra fàlídà àríyá àti ìṣòro ọlọ́run tó ti kóun lọ́dà àwọn ọkọ̀ ojú omi tí ẹ sì tóbi tí ẹ sì rìn lójú omi pẹ̀lú ọ̀rọ̀ òfìkúra fàlímù ọ̀sìnmọ̀ àti àwòrán àwọn màláíkà tó ti pé ọlọ́run ti fi ọ̀rọ̀ àlámọ̀rí ilé ayé ọlọ́run ti dá dáadáa wọn àwọn olórí fún ọmọ mójútó kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan ọlọ́run fi ọlọ́run búra pẹ̀lú wa iná máa tu wàhálù nàdà sọ́ọ́dẹ́ dájúdájú tọ́nà síláàjò òfin ipò lójúdé wà iná di nàdà wá kẹ́ ìṣòro sẹ́ kò sí ìmẹ́jì ní ọ̀sẹ̀ rẹ̀ ọlọ́run ló dínú bẹ́ẹ̀ ó lò nílò dínú ó lè nílò ìṣòro sẹ́ bẹ́ẹ̀ náà sì ni ọlọ́run bá máa lò lò ẹ̀sìn ọlọ́run ní àlè yóò máa tó tó lákùn di iná fún ẹ̀sìn yín mo pé fún yín kò ti sáré ọlọ́ni iná di iná ìdá islam ẹ̀sìn ní bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run kò ní islam sọ̀rọ̀ wà ní sọ́lọ́tọ̀ aláìmọ́ràn àyà 19 ọlọ́run a sì máa lo dínú nílò wípé islam ni ó sì tún túmọ̀ sí àlàkáàmù ṣẹ̀ríyà àwọn àdájọ́ ẹ̀sìn ọlọ́run bá sọ pé láìpẹ́ rà á máa fi ibi àlàámọ̀ rí àgbọ̀lọ̀wà kíláàsì yẹn tó kọ́ wọnú ẹ̀ nǹkan mọ́ ọkàn ni kò sẹ́ni kankan tó nìyàn yọ ọkàn àbọ̀lọ̀ ọ̀gá ọ̀dà. tẹ́ bá ń mọ̀ sí Islam tí ó sì ṣe tọ́yẹ́ pé ẹjọ́ ń kírò ni ẹjọ́ ń gbáwẹ̀ ni ẹjọ́ ń sàlùwàlá ni ṣùgbọ́n sì kò sì ṣe ìbílẹ̀ ìwádìí kíláàsì síbẹ̀ inú ẹ̀mí inú ẹ̀mí ní Islam wa inú ẹ̀mí lẹ́sìn yẹn wa nígbà tí yẹn bá rí conviction náà ní ojú ọgbà ẹnìkan náà àwọn káàrò òbí rẹ̀ àdìsọ́nù bàbá ìbájúkọ lọ́wọ́ àwọn bàbá lọ́wọ́ lọ́rùn àbárò tó mùsùlùmí ẹ̀ bàbá ń pè ní Ibrahim Ibrahim Ibrahim báwọn ṣe ràn lọ́wọ́ tó bá ṣọ́ láti ìlú ẹ̀jẹ̀ náà ló tó lọ tó ń bẹ lọ kẹ́kọ̀ọ́ láti kárùn ní ń gbé bó ṣe lọ ọdún kẹ̀lé ọ̀gbà Islam tó tó lọ sí múra ọlọ́ọ̀lẹ́ àwọn òbí ẹ bá tó sọ pé máa ta wọn ní ọwọ́ ẹgbẹ́ ìsìláàmù ní kìrìsìtẹ́nì ọwọ́ ẹgbẹ́ ìsìláàmù ọmọ ọ̀dọ́ ní kejì lọ́wọ́ àlọ́ àbẹ́ nìkan pé ìyàwó rẹ̀ kọ́ láyé di ìyàwó báyìí mo ti gba ìsìláàmù <laughs> ẹ̀wọ́n ti tóbi ọlọ́ ọlọ mẹ̀dínà ọlọ kẹ́kọ̀ọ́ ńlọ mọ́sálásí ọ̀ka buhari ọ̀ka gbogbo tí ẹ̀ka mẹ́ ọ̀tọ̀lọ́sẹ̀ wá ó kírun àlọ́ kírun ẹ̀ kìí ṣe kí ó ti ní ṣẹ́fọ̀ pé kọ́ máa ronú dọ́mọ dá ronú rẹ̀ wá òbí ẹ̀ sì tẹ̀ mọ́lẹ́ jẹ̀bi wà wọ́n pè wọ́n àtàwọn jẹ́ ní wọ́n wọ́n ní wọ́n gbá wọ́n ní wọ́n sẹ́ni owó sílé o. bọ́ọ̀yà ló ní bá dánú ààrẹ ọba sọ fẹ́ẹ́ nìkan náà ọmọ àjọ ìtura ìwà ló ń pè á o sì yàgò òní pọ̀ láyé kí àwọn ọmọ ti gba Islam. <laughs> ọ̀sẹ̀sẹ̀ wàá gba Islam ọ̀sẹ̀sẹ̀ wàá wẹ̀ ọ̀sẹ̀ wà lọ kódà o ti ṣe àjìkà láwọn ọdún ọba àkọ́kọ́ ọ̀sẹ̀ lọ máa jù ẹ sí àbá ẹwù tó tóbi ọlọ ọlọdínlá ìkírà àhàbì bíi ni àìtúláàsì yẹn lórí ẹsìn ẹ lè rí yẹn túláàsì wípé inú ẹ̀mí lọ́wà inú ẹ̀mí lọ́wà torí ẹ̀ ló jẹ́ pé ẹ̀ lórí ilé jẹ́ mùsùlùmí lọ kí èsì jẹ́ mú mi obìnrin ọlọ́dún kọ́ láti làárọ̀ ọ̀hún àmọ́ náà. قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل فلما ولما يدخل الإيمان في قلوبكم àwọn lágbáwọ wọn sọ pé àwọn ti gba Islam Ọlọ́run ti sọ fún ẹ pé ẹ ti gba ẹ ẹ wọn làwọn ti nígbà gbòòrò tó lọ bẹ́ẹ̀ ti nígbà gbòòrò ní Islam lẹgbà Islam dùn gbà ìdúkọ sàlùwàlá ni kájọ kàsàlùwàlá kó kírun kódà ẹlòmí jẹ́ ìmọ̀ọ́mù wà láì gbèsè mùsùlùmí òdòdó nígbà tí máa ti máa ṣe tó bá ti tako ìsìláàmù so ìsìláàmù dùn ṣe ṣùgbọ́n yí máa nì ló ṣòro torí ẹ̀ ní àdúgbò sallallahu alaihi wasallam nínú àdúrà rẹ̀ tí máa pé ìwọ ọlọ́run nígbà tá a bá kú àwa lórí yí máa nì ẹ̀bá lórí yí máa nì tó bá ń gbọ́n wọn pa lórí ìsìláàmù ó mú tùmọ̀ méjì lọ ó lè jẹ́ ìsìláàmù lásán tó ń kọ ó lè jẹ́ ìsìláàmù gidi lòun wí ṣùgbọ́n tó bá ní ìmáàlì kò ní ìtumọ̀ bí ìlú ìmáàlì òdodo lọ. gbàdá àbá kókó lọ kó kújà tó lórí ìmáàlì o láti tóbi ọlọ́run láàrin so eléyìí túmọ̀ pé díìnì mi ó túmọ̀ sí àlè islam ó sì tún túmọ̀ sí àlè àkáwù islamiyya láìkẹ́rà àdìdíìnì àlè túláàsì yẹn lórí àwọn ìdájọ́ tó jẹ́ mọ́ ìdájọ́ islam. ìgbà bí ó sì lè jẹ́ àkáàmù ìsìlámíyà lásán ní dínú túmọ̀ sí ní Kùránì tọ́lọ̀ bá sọ bí Suratul Hajj àyà 78 ọlọ́ni wa máa ń dára láàrin tó ń fi dìínì mi ní harrod kò sí ti ń pènyàn lẹ́ni ká tọ́lọ̀ ń gbé kalẹ̀ fún yín nínú ìdájọ́ Islam kọ́ wá rò pé ah! ìdájọ́ Islam yìí wọ́n mọ̀ pé mílẹ̀ ló ti gẹ́gẹ́ bára mi lọ síbẹ̀ ní Islam tọ́ba rẹ bá sọ owó ẹ̀dá ni ọ̀rọ̀ ara rẹ̀ ní sọ kì í sọ̀rọ̀ kùrọ̀ á kì í sọ̀rọ̀ àdìsá nígbà sọ̀rọ̀. ẹ bá ní gbomi bá rí àwọn ọlọ́ọ̀kú ní rásìkì kọ́ lọ sí yálà tí kò tú mílíọ̀n láàrin lọ́gbìn ní sísáì àbí láàrin ìsáì sí ilé àṣùbá ni wọ́n náà wá kó láti gbó oṣù kó lè bá sí tú mílíọ̀n kan lọ́fẹ̀ ọ̀dápadà mú ọ orún mú ọ gbogbo ẹ̀ ń ṣe ọ ọlọ́dúnmá wà máa jà aláàlẹ́ ikún fi di èmi mìíràn hàrà ìtí ó kù súsú báyé tẹ́lẹ̀ pé kìíní ìpínlẹ̀ sínú ẹ̀sìn islam gbọ́dọ̀ tẹ̀ kò sínú òfin ọlọ́ ọlọ́dún lórí ló ń la àwọn bí kò mọ lóye sọ wọlé ayò bí ìlú bí kò mọ lóye sọ inú inú ayé àwẹ̀ ni ìrọ̀rùn lọ́dún fẹ́ fún yín o kò fẹ́ nira fún yín inú ayé àwẹ̀ ni ẹgbẹ́ gbà òbí kan ọmọ rẹ̀ ó jí ọmọ rẹ̀ kó jẹ sáré kọ̀wá dáhùn ọmọ bá tún sọ̀rọ̀ ọmọ bá tún sọ̀rọ̀ ó ti ní àyè tí a jírí mi gbàgbà táwa náà ń gbé ní àgbègbè àlọ́ tó bá yọ ajínigbé lùmù gan ìdáhùn mo ti wá tó ti kúrò ẹsẹ̀ pé ẹsẹ̀ tó ti bọ̀ wá sí ní ẹni tó ti dìde wá dìde lọ́dọ̀ àgbà àwọn amáǹgọ̀ tó bá lọ tiẹ̀ bá tó sọ padà sọmọ yẹn ọ̀dáhùn nígbà ọ̀dọ́wọ́ rẹ̀ lẹ́yìn ní ní wá fóònù pé lágbájá ń bèèrè oúnjẹ olóbi ní ń pa ọkọ kankan àwọn ìwà ẹ ẹ gbọ́dọ̀ fún oúnjẹ kó jí kọjá mo jí kò jí ni mo ní ta ni ọtí wọlé lè sin àbọlọ àgbàlagbà gan tó bá fẹ́ yíwọ ọlọ́njọ́ ń dákú kọ́ lọ jẹun kọ́ gbẹyọ kan padà lẹ́yìn àwẹ̀ gbèlè tàṣẹ ọmọ èké tó jí tó ní òjì àwa nítorí pé òní òjìdé àwa ẹsẹ̀ tára ẹ̀rọ bẹ́ẹ̀ sì gbèsè ẹ̀sìn bá ọ ọlọ́gbọ́lọ́ pé lórí ọ̀nà àyùbí ìdúgbé gbọmọ lẹ́sọ̀ ìrọ̀rùn lọ́lọ́ fẹ́ fún yín pẹ̀lú àwẹ̀ kìí sì nira lọ́lọ́ fẹ́ fún yín nítorí bá ti fẹ́ di pé yóò wá jẹ́bi ẹ̀rẹ̀ ọgbọ́ àbí ká láàfin ọ̀nà tó o lára ó ti lẹ́tọ̀ọ́ ọpọlọ jẹ ó ti lẹ́tọ̀ọ́ ọpọlọ lòdì fọ́tò ìlú ara rẹ̀ nígbà tẹ nígbà tá àwọn ìwà parí oníkà fara kankan tó sàn bí gbogbo ọkàn ti pọ̀ dọ́rùn ọkàn tó yẹ kàn padà náà. sọ̀lá káàmù ṣẹ̀ríyà ọlọ́run máa lò nílò àdéhùn àtàwí ìmọ̀lọ́ọ̀lọ́kan ọlọ́run náà máa ń lò ó àdínù nínú Qur'an inú Suratul Baqara àyà one ninety three ọlọ́ọ̀bá àlekẹ́ lásìkò wa qatiluhum hatta la takuna fitna wa yakuna dinu lillah ẹ máa gbógun tì wọ́n tí òfin ní í ṣe ẹbọ kankan lórí ilẹ̀ wọ́yàkùnà di inú ìlà ọjọ́ kí àkídẹ̀ sàríyà ìnìkan náà ní ọjọ́ lọ́rọ́ bẹ́ẹ̀ náà ni ìbádà ẹ̀sìn táàsìn ọlọ́run a máa lò lóògùn náà ní dínú ìsìn ọlọ́run àwọn àwọn pè dínú nínú Suratu Zuma ọlọ́run ní inna anzalna ilayka al àwa lásọ tíra yìí kalẹ̀ fún ọ ní ti òdodo tí ṣe kọ̀rọ̀ á fàgbélà máa sin ọlọ́run wọn kiri sọ̀rọ̀ láwùjọ kó o sì jẹ́ pé ó fi ọkọ̀ òdodo ó fi ṣe ẹ̀sìn yẹn yẹn o fi ṣe ìbáàdà lọ́lọ́ sòdìínú bẹ́ẹ̀ ó tún jẹ́ ìbáàdà tó bá wá tún wáyé kì yóò mi dì mọ́tò sì ti ìbáàdà o yóò mi lè jàzá yìí yóò mi lè ṣe sáà ní àdìgbò òdodo tó ìgbẹ́ láàbò sí inṣàlá. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل زدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلال السميع العليم ربنا